experience this so I knew what it takes. Some people will just say, no, it does not matter whether it's from my tribe, whether it's from where I came from. I said, pé mo máa I have seen it. I have experienced it, so I know what I'm saying. Ẹ sọ fún Ọlọ́run, Olúwa gbé ẹnìkan dìde fún mi. Ẹnìkan bí gbá ènìyàn. Kò sẹ́ni tó lè yọ Pétérù. I'm speaking from the book of Acts 12 ṣùgbọ́n a gbé áńgẹ́lì dìde áńgẹ́lì yẹn dẹ̀ mú ó mú lọ́wọ́ ó mú ó mú ó mú ó mú lọ́wọ́ títí dé ó jẹ́ kó kọjá olúwa gbé áńgẹ́lì dìde fún mi tí ọlọ́run bá gbé áńgẹ́lì dìde ẹnìkan kan approve ní ká lélẹ̀ approve it tó bá gbé áńgẹ́lì dìde mọ́mì ẹ̀ pàdé ọkọ yẹn ẹ̀ pàdé aya yẹn iṣẹ́ yẹn á gbà ṣe mọ́ yín lọ́wọ́ ẹ jẹ́ pariwo olúwa ní ká pè áńkẹ́lì wà lórí rẹ̀ bí wọ́n bá rẹ̀ jọ́nà sí pétérù olúwa bá ń wá áńkẹ́lì tèmi náà èyí tí mo ṣe làálàá tó èyí tí mo gbìyànjú tó dé olúwa bá ń wá áńkẹ́lì tèmi ẹ pé jésù ẹ sọ ní ẹnu ọbẹ orúkọ jésù ẹ̀mí mímọ́ áńkẹ́lì tó ti yàn fún mi rà. agbẹ́ni tèmi rẹ̀ ọlọ́run gbẹ́ni rẹ̀ agbẹ́ni tí ó tu ṣàkẹ́ṣẹkẹ̀ lẹ́sẹ̀ mi agbẹ́ni tí ó fún mi ní ẹ̀rí sí Elizabeth ọlọ́run ló agbẹ́ni tèmi sí mi agbẹ́ni tí ó gbé àwọn ọmọ mi já gbangba agbẹ́ni tí ó gbé mi nìyẹn tó agbẹ́ni Angeli bí Angeli áńgẹ́lì Angeli áńgẹ́lì Angeli áńgẹ́lì ìfàyàrọ̀ ẹ̀yin mi ẹ gbà ọ́ jésù olúwa wa ẹ pé jésù olúwa nú ẹni tí yóò dúró tì mí ní gbogbo ibi tó ti lé ah, áńgẹ́lì bá dé kò sẹ́ni tó tó tó lé tó lè fèsì kò sí bọ́ọ̀sì tó lé tó lè fèsì kò sí iléeṣẹ́ tó lè tó lè dúró tó bá ń sáàkì gbogbo ènìyàn wọn ò rí ẹ sáàkì kò sí ìyá ọkọ tó burú àtẹríba fún ẹ torí pé o ní áńgẹ́lì tó dúró tiẹ̀ ẹ pé jésù olúwa lálẹ́ yìí bí áńgẹ́lì tèmi fún mi gbogbo áńgẹ́lì mi ti ṣẹkẹ́ṣẹkẹ́ ń bẹ lẹ́sẹ̀ olúwa tú lọ́rùn yẹn ẹ pé jésù ẹ sọ ní ẹrú ọmọ olúwa tú ṣẹkẹ́ṣẹkẹ́ lẹ́gbẹ̀ẹ́ áńgẹ́lì mi ṣẹkẹ́ṣẹ tó ń bẹ lẹ́sẹ̀ áńgẹ́lì mi olúwa tu lórí yẹn ẹ̀yin ọbẹ̀ ọmọ ẹgbà ọkọ tó yẹ kó mọ̀ mi ti fẹ́ aya tó yẹ kó fẹ́ ẹ̀mí mímọ́ oyè tu ẹ ẹ ṣẹkẹṣẹkẹ ṣẹkẹṣẹkẹ tó ń bẹ olúwa tu olúwa tu olúwa tu olúwa tu olúwa tu olúwa tu olúwa tu olúwa tu olúwa tu gbọdọ jésù olúwa wa Acts of Apostle chapter twelve verse seven ó ní ṣùgbọ́n áńgẹ́lì olúwa ó dúró tì í ìmọ́lẹ̀ sì mọ́ nínú túbú nígbà tí ó sì lu pétérù pẹ́pẹ́ lé ẹ̀gbẹ́ ó jí ó ní dìde kọ́kọ́ ẹ̀wọ̀n rẹ̀ sì bọ́ sílẹ̀ kúrò lọ́wọ́ when angel comes solution comes when angel shows up mommy that situation turns around I want you to pray, Lord, raise me that angel you have sent to me. Gbogbo áńgẹ́lì mi, áńgẹ́lì ìrànlọ́wọ́ mi tó ṣìnà. Ọlọ́run ló gbé dìde nígbà táwọn ìjọ ń fìtara gbàdúrà ṣùgbọ́n ká ló ṣìnà ni kò ní rí Pétérù jíṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ la ti gbé áńgẹ́lì dìde fún nínú àdúrà àti áńgẹ́lì ẹ̀ pé lọ jíṣẹ́ fún ṣùgbọ́n mọ́mì wọ́n dé bọ́bá lè di áńgẹ́lì Dáníẹ́lì ò jẹ́ gbàdúrà olúwa àmì iṣẹ́ kẹ́sẹ̀kẹ̀tà fi sun áńgẹ́lì mẹ́ tí ò jẹ́ kí n ti rí olúwa tú lóru yẹn olúwa tú lóru yẹn ẹni tó o ti ránṣẹ́ mẹ́ ẹni tó o ti parí iṣẹ́ ìyá mi sọ́rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ló ràn án lọ́wọ́ ẹ lọ gbé ìpín àjáde ẹ lọ gbé dìde ẹ lọ polongo abọ inú ẹ wàá pariwo lóru yẹ ṣẹkẹṣẹkẹ tó ń bẹ lẹsẹ wọn ọgbọ ọrọ ẹ bá ń finá jẹ ẹ pariwo ọdún àwọn olúwa tó wọn gbọ ṣẹkẹṣẹkẹ òkùnkùn tí ò jẹ káwọn áńgẹ́lì ògo àwọn áńgẹ́lì ìrànlọ́wọ́ tó o ti rán sí mi rán sọ́kọ lọ́sọ̀ àwọn ọmọ mi kó o ti jíṣẹ́ ayọ̀ fún wa olúwa tú lẹ́sẹ̀ olúwa tú lórí olúwa tú lórí. olúwa tú lórí ẹ̀ olúwa tú lórí ẹ̀ olúwa tú lórí ẹ̀ áńgẹ́lì ìrànlọ́wọ́ mi èyí tó ti fara pa lọ́nà áńgẹ́lì ìrànlọ́wọ́ mi bí ti bà á áńgẹ́lì ìrànlọ́wọ́ mi èyí tá a ti borí ọlọ́run máa ń jẹ́ ó yá dìde ó yá dìde gbọ́ gbọ́ jésù olúwa wa mummy whenever you pray God intervene. When the church was praying, for Peter. God has raised angel. Go and lose him. Shubokana girl, yes she ṣìnà. Many are praying. They were like, oh, my prayer is not answering. It's not that we are not serving the answering God. Something must still must be. Bóyá o ti pàdé ẹ̀ Look at the life of Daniel. When God said, ah, Daniel kí ló ṣe ṣe ń bẹ̀ yẹn mo ti dẹ́ ẹ lóhùn náà àwa pé Jésù ah, agbára wo ló ń ba ikọ̀ tí áńgẹ́lì mi sí òjò jíṣẹ́ fún mi ẹ wá ní ẹ fọwọ́ gbá ìdá ẹ fọwọ́ gbá ìdá ẹ fọwọ́ gbá ìdá ẹ pariwo ọdún orúkọ Jésù ẹ̀yin agbára bẹ́ẹ̀ ń dojúkọ áńgẹ́lì mi dá ìjọ orí mi wọ́sẹ̀ ah, ẹ máa gbá ìdá ẹ máa gbá ìdá ẹ máa gbá ìdá olúwa wa wọ́n mi ẹgbàá o ṣé ọmọ pa ti gbàdúrà fúnjọ ti wà lélẹ̀ ẹni tọ́lọ́run rán sí láti rẹ́kọ́mẹ́ndì yìí áńgẹ́lì yìí ni when we are talking about angel ó lè gbé ẹnìkan dìde aníwò fọ̀nà hàn àwọn wo ló bá kó sí àwọn ni ah mama fọ̀nà wọn tó mama fọ̀nà wọn máa jẹ́ lẹ́sẹ̀ àwọn yẹn ló ń dín pẹ̀lú lórí torí pé ká ní ìgbà tíjọ gbàdúrà ọlọ́run gbọ́ ọlọ́run gbọ́ ṣùgbọ́n kálá ká ní wọ́n dì í lọ́nà ni pétérù wa kú sí túbú ẹrọ́dù wa dẹ̀ pa bó ṣe pa jákọ́bù hallelujah ẹ pé jésù ah ẹ̀yin wo la dúró sójú ọ̀nà àwọn tá a gbé dìde bíi áńgẹ́lì rẹ̀ ah ẹ̀yin wo la dúró sójú ọ̀nà àwọn tá a gbé dìde láti fún ọ̀nà wọn mẹ́ láti mú mi jẹ́rìí wọn máa pariwo ẹ gbá idà ẹ gbá idà ẹ gbá idà ẹ pariwo àdúrà orúkọ jésù ẹ̀pì tọ́dọ̀gbà àwọn business ẹ̀fẹ́ dẹ́lẹ̀ yẹn ẹnì kan mọ ní secret yẹn àwọn kan wá dún sójú wọn ni máa ràn lọ́wọ́ má fọ̀nà hàn pásọ̀ fún wọn máa pariwo ẹgbà ìdá ẹgbà ìdá èyí tẹ́ sọ wípé ọkọ mi ò lè rí olùrànlọ́wọ́ tẹ́lẹ̀ mi ò lè rí ọlọ́ṣọ̀yọrí ẹgbà ìdá ẹgbà ìdá ẹgbà ìdá ẹgbà ìdá kú àdúrà Jésù Olúwa wa ẹgbà ó gbogbo ẹ̀yin tẹ́ sọ pé àwọn tí Ọlọ́run ti rán sí mi tẹ́ ń dí wọn lọ́wọ́ láti jíṣẹ́ ayọ̀ fún mi àwọn tí ọlọ́run ti rán sí mi tẹ́ ẹ sọ wípé wọn ò ní rí mi jíṣẹ́ fún wàá máa pariwo lónìí olúwa ẹgbà ìdá ẹgbà ìdá ẹgbà ìdá ẹgbà ìdá ẹgbà jésù ẹsọ ní ọdún ọdọ ẹ̀yin tẹ́ ń di olóore mi lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń di olóore mi lọ́wọ́ tẹ́ ẹ ní kó má ràn mí lọ́wọ́ ẹgbà ìdá ẹgbà ìdá ẹgbà ìdá ẹ̀yin tó ń ṣe ojú olóore mi sí àìlébù ọ̀rọ̀ mi ẹ gbá idà ẹ gbá idà ẹ gbá idà ẹ gbá idà in the name of Jesus Jésù Olúwa wa mọ́mì tí Pétérù ò bá rí ìránṣẹ́ àti ìrànlọ́wọ́ áńgẹ́lì wọ́n mà pa torí wọ́n ti mú ọ̀rẹ́dì mo súre lóru yìí gbogbo ẹni tó ń bẹnu túbú òkùnkùn tí ò dẹ̀ mọ̀ ẹni tí a ti dè lọ́wọ́ lẹ́sẹ̀ tí ò tún mọ̀ pọ́ùmù wà nínú ìdí ayé torí pé ó wà lábẹ́ ohùn mi lórí yà á tú ẹ sílẹ̀ pọ́ùlù á tú ẹ sílẹ̀ á tú ẹ sílẹ̀ á tú ẹ sílẹ̀ ìdálẹ́ ìmọ̀ jùlọ ẹ pé Jésù ẹ̀yìn áńgẹ́lì olùtúsílẹ̀ ẹ gbà ó tàbá ru ẹsẹ̀ ìkeje sí ẹsẹ̀ ìkẹjọ yẹn ó ní sì wò ó Olúwa dúró tì í ìmọ́lẹ̀ sì mọ́ nínú túbú nígbà tí ó sì lu pétérù pẹ́pá ní àgbà ojú onídìídé kọ́kọ́ ẹ̀wọ̀n rẹ̀ sì bọ́ sílẹ̀ kúrò ní ọwọ́ rẹ̀ torí kó dọ̀dọ̀ ẹ̀ ni tí ò bá dọ̀dọ̀ ẹ̀ ẹ̀wọ̀n ò lè tú. àwọn kan wà mọ́ mi they are your divine informants kò sẹ́ni tó dókè tí ò ní informant hallelujah mo ń sọ̀rọ̀ nípa àwọn áńgẹ́lì áńgẹ́lì bí ènìyàn tó mú ni jáde kúrò nínú túbú ọlọ́ngẹ́lì náà sì wí fún un pé dí àmùrè rẹ kí o sì so sálúbàtà rẹ ó sì ṣe bẹ́ẹ̀ ó sì wí pé sá aṣọ rẹ gbá aṣọ rẹ bora kí o sì máa sọ̀bẹ̀ lẹ́yìn òun sì jáde ó ń sọ lẹ́yìn kò sì mọ̀ pé òtítọ́ lé ohun náà tí ó ṣe láti ọwọ́ áńgẹ́lì náà wá ṣùgbọ́n ó ṣe bí òun wà lójú ìran ibi tá a ti bẹ̀rẹ̀ nìyẹn ó ṣe mí bí àlá o. ó ń ṣe mí bí àlá ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi tó wá di reality yẹn ó ń ṣe mí bí àlá that will be your testimony in Jesus name where they never think you can get to what they never think can come out of your life will surely show up in the name of Jesus they thought it was over for Peter ẹni tó sọ pé ó tọ́ fún ẹ lórúkọ Jésù á wọ ibojì fún ẹ ẹni tó sọ pé báwo ló ṣe fẹ́ kọjá tó ti kọ ìwé òpin rẹ tó ní báwo lọmọ rẹ ṣe fẹ́ dìde tó ní báwo nílé rẹ ṣe fẹ́ tayọ lórúkọ Jésù agbẹ́ e pamọ́ sí bọ́jú. Peter was like ah, ah ṣé mo bọ́ lọ́wọ́ ẹrọ́dùn náà nìyẹn lórúkọ Jésù mọ́mì lórí ìwọ ọmọ àbọ̀ ogun ilé ìwọ ọmọ ọlọ́ àbọ̀ àbọ̀ olóòsì jáde ó ń tọ́ lẹ́yìn kò sì mọ̀ pé òtítọ́ lé ohun náà ṣe láti ọwọ́ áńgẹ́lì náà wà ṣùgbọ́n wọ́n ṣe bóun wà lójú ìran nígbà tí wọ́n kọjá ìṣọ́ kìíní àti èkejì áńgẹ́lì tọ́lọ́run bá rán sí wa ó máa jíṣẹ́ tán ni kò ní jáàbọ̀ hallelujah ó kọjá ìṣọ́ kìíní kò fi sílẹ̀ torí pé kò ti parí iṣẹ́ ẹ pé jésù áńgẹ́lì mi wo ni ò parí iṣẹ́ tó ti fi mí sílẹ̀ à ah, lórí yìí olúwa dá padà gbogbo ẹni tó rán sí mi tí ò tí ì parí iṣẹ́ láyé mi ṣùgbọ́n tó ti kúrò wá ní lóru yìí olúwa pè é padà olúwa dá a padà ẹ pé jésù ẹ sọ ní ọ̀rọ̀ ọ̀bẹ ẹ fi tàdàgbà mọ́ mi áńgẹ́lì tó rọ́ sí mi áńgẹ́lì tó gbé dìde sí ọkọ mi ọlọ́run tí ò tí ì jíṣẹ́ tán ṣùgbọ́n tó ti padà áńgẹ́lì tó gbé dìde sọ́mọ mi olúwa tí ò tí ì jíṣẹ́ tán ṣùgbọ́n tó ti padà olúwa pè padà olúwa pè padà olúwa pè é padà olúwa pè é padà olúwa pè é padà olúwa pè é padà olúwa pè é padà olúwa pè é padà ẹni tó rán sí tí ò tí parí iṣẹ́ ṣùgbọ́n tá a ti lé lọ jésù dá padà ẹni tí tẹ̀mí ṣe ń bẹ lọ́wọ́ tí ò tí ì jíṣẹ́ tán olúwa dá padà olúwa dá padà olúwa dá padà gbọ́dọ̀ jésù olúwa wa ó mú kọjá ìṣọ́kìnrin kò fi sílẹ̀ wọ́n dé ẹnu ọ̀nà ilẹ̀kùn irin ibi tó tún sì le tí ó lọ sí ìlú tí ó sì ti ka rẹ̀ sí sílẹ̀ fún wọn nígbà tí wọ́n sì jáde wọ́n ń lọ títí lé ọ̀nà ìgboro kan lójú kan náà áńgẹ́lì náà sì fi sílẹ̀ kò fi sílẹ̀ until the mission was executed. mọ́mì tí áńgẹ́lì wa bá fi wá sílẹ̀ láì parí iṣẹ́ is risky tí áńgẹ́lì wọn bá fi wọ́ sílẹ̀ láì parí iṣẹ́ ewu ńlá ni ẹ pé Jésù mọ́ mi Ọlọ́run gbogbo àwọn tó pè sójú ìrìn àyànmọ́ mi láti jẹ́ kó lọ gere ṣùgbọ́n tá a ti fi tó ti fi mí sílẹ̀ Olúwa lóru yìí bó o bá lè fún Pétérù ní áńgẹ́lì ìṣẹ́gun Olúwa fẹ́mi náà ní áńgẹ́lì ìṣẹ́gun rẹ̀ áńgẹ́lì tó máa fún mi ní total victory áńgẹ́lì tó máa mú mi borí áńgẹ́lì tó máa sọ ọ̀rọ̀ mi di àlá áńgẹ́lì tó máa jẹ́ kó mọ̀ pé mi ò ṣèṣọ́ ọ̀run lásán áńgẹ́lì tó máa jẹ́ kó gbowó láyé àwọn ọmọ mi áńgẹ́lì tó máa jẹ́ kẹ́wọ́ àwọn nínú ayé mi ọlọ́run gbé ẹ̀dìdẹ lórí rẹ̀ èyí tó ti rìtáyà èyí tá a ti ṣá lọ́gbẹ́ èyí tá a ti lé lọ bàbá mi pè é padà ẹ pariwo ẹ̀dùn olúwa dá padà fún mi olúwa dá padà fún mi olúwa dá padà fún mi olúwa dá padà fún mi olúwa dá padà fún mi ó yá yá yá yá yá yá yá yá yá yá. ah olúwa dá padà mo tún ti wá lóru yẹn ẹ pé àwọn áńgẹ́lì mi padà àwọn áńgẹ́lì tó ń jẹ́ kó gbogbo bọ́ sí àwọn áńgẹ́lì ìrànlọ́wọ́ ìpè ìwọlẹ̀ ní kọ́dà àwọn áńgẹ́lì ọkọ mi ẹ padà ẹ padà ẹ padà ẹ padà ẹ padà ẹ padà kó àdúrà jésù olúwa wa gbogbo abiyamọdé kó dàdúrà ìgbà olúwa torí pé mo tún dá ọrùn mọ́jú lónìí má jẹ́ ń dá ìrùn ìbí mọ́jú lórí ọmọ. Every prayer is a seed. Fíntìrì tí ìyá yẹn ní, ó ti sọ síìdì àdúrà sílẹ̀. Ìgbà tó ń lálàá, kò gbàdúrà gbà yẹn. Ṣùgbọ́n àdúrà tó ti gbà sẹ́yìn. Eh, every prayer is a seed. Keep sowing it. Sọ fún Ọlọ́run, Olúwo di májẹ̀mú, mo tún ti I am awake in the middle of the night. Whatever that will make me to be awake for sorrow over my children, I reject it tonight. Ohun tó máa jẹ́ kí n lajú kalẹ̀ kí n má rí oorun sùn lóru. Àwọn ìṣẹ̀lẹ̀ burúkú ni o. Tó o ṣẹ̀ṣẹ̀ orun kì í ṣe pọ̀ ń gbàdúrà. Abiyamọ sì lajú kalẹ̀ kò ní rí oorun sùn. Wọ́n ń lo oríṣiríṣi àìmọye oògùn oorun fún kò ṣiṣẹ́. Ẹ gbàdúrà. Ìṣẹ̀lẹ̀ tó ń jẹ́ kábíyamọ la ojú kalẹ̀ kó má rí oorun sùn lóru. Ah, olúwa torí síbi ìṣòro ẹ̀mí ọlọ́run má jọ dìde sí mi olúwa má jọ dìde sí mi ẹ pé jésù ẹ sọ ní ẹrú ọbẹ̀ lórí gbogbo àwọn ọmọ tó fún mi lórí gbogbo àwọn ọmọ tó máa fún mi mo kọ ìṣòro burúkú mo kọ ìṣòro wàhálà mo kọ ìṣòro ẹjọ́ tọ́mọ bá wà lẹ́wọ̀n abiyamọ ò ní sùn tọ́mọ bá wà ní àìsàn ìyá bí amọ́ ọ̀rẹ́ ọlọ́run sùn ẹ̀yin màmá bẹ́ẹ̀ wà lórí aago gbàdúrà ọlọ́run mo kọ́ ìṣọ́ ọ̀rùn burúkú ọlọ́run mo kọ́ ìṣọ́ ọ̀rùn burúkú ẹ̀yin mọ́dọ̀ ṣe gbà ẹ̀yin àwọ̀ tí mọ́dọ̀ ṣe gbà wọ́n gbọ́ ìṣẹ̀lẹ̀ tí ń pa ọrùn lójú ọbẹ̀ ọmọ ìṣẹ̀lẹ̀ tí ń pa ọrùn lójú ọbẹ̀ ọmọ adániwáyé mo kọ̀ torí wákàtí ìṣọ́ ọ̀rùn ẹ̀rẹ̀ ọlọ́run mo tún kọ́ lórí àwọn ọmọ mi ọkùnrin lórí ọmọ mi obìnrin olúwa mo kọ́ bọ́mọ ò bá lọ́kọ lásìkò àgbà ọ̀run lójú abiyamọ bọ́mọ bá ń ṣe wàkíwà àgbà ọ̀run lójú abiyamọ bọ́mọ bá wà lẹ́wọ̀n àgbà ọ̀run lójú abiyamọ bọ́mọ wá wà lórí ibùsùn àgbà omi lójú abiyamọ bọ́mọ bá yẹ kó ti bímọ tí ò bímọ àgbà lójú abiyamọ ẹ pariwo ẹ̀yin ìṣẹ̀lẹ̀ burúkú tẹ́ ẹ máa ń pẹ́ ọ̀run lójú abiyamọ mo kọ́ lórí ayé mi lórí àwọn èso mi ọlọ́run mo kọ́ ọlọ́run mo kọ́ ọlọ́run mo kọ́ ọlọ́run mo kọ́ jésù olúwa wa sọ fún ọlọ́run olúwa ní gbogbo ọ̀nà ní gbogbo ọjọ́ máa jẹ́ baba lórí àwọn ọmọ tó kọ fún mi why is their father now i'm just a caretaker we are going to tell god olúwa ní gbogbo ọjọ́ ní gbogbo ọ̀nà máa jẹ́ bàbá fún àwọn ọmọ mi when I'm there when I'm not there continue to be their father I am just a caretaker. <laughs> Lord, continue to be my the father of my children. Continue to be their mother. Ní gbogbo ọjọ́ open your mouth and begin to pray. Continue to be the father and the mother. Continue to be their parent over my son in the name of Jesus. Continue to be their parent in the name of Jesus. Continue to be their parent in the name of Jesus. My jẹ́ bàbá lọ, máa jẹ́ máa jẹ́ bàbá lọ máa jẹ́ bàbá lọ lórí àwọn ọmọ mi continue to be a father when I'm there when I'm not there continue Lord to be their father ìwà láàyè rẹ má jọ fi àwọn ọmọ mi sílẹ̀ let your blessing go with my children to everywhere the presence of God follow my children to everywhere in the name of Jesus thank you faithful God in Jesus name we pray. I want you to pray this one for yourself. Lord, I go mo fi ń lójijì. Don't be surprised some people want to pray this kind of intercessory prayer. Oh, wù wọ́n ṣùgbọ́n àgọ́ yẹn ò ṣiṣẹ́ mọ́. Mo kọ́kọ́ súre lóru yìí every mother's here. all the fathers are waiting mothers lórúkọ Jésù your health will not deteriorate. Whether the devil like it or not, your health, my heart, it will not deteriorate in the name of Jesus. I want you to pray, Lord, don't let me be useless for my children. olúwàjọ mọ̀jẹ̀káyé sọ mí dàbí amọ̀ ṣá abiyamọ tí òwú eré ọmọ kò lè sá mọ́ òwú ọmọ kò àdúrà kò lè gbà mọ́ iṣẹ́ ọmọ kò lè ṣe mọ́ ẹ pariwo mọ́ mi olúwa jọ̀ọ́ àgọ́jù mọ́ màjọ daṣẹ́ sílẹ̀ my health must not deteriorate my husband's health that is using for the mission it must not deteriorate open your mouth and begin to pray for yourself begin to pray mothers for the line open your mouth and pray for yourself àgọ́ yóò gbọ́dọ̀ daṣẹ́ sílẹ̀ bọ́ọ̀lù olúwa ó ní àgọ́ mi the temple of the most high God ìyá ni wọ́n dọ́dọ́ lọ́wọ́ my body continue to show us the glory of God in the name of Jesus. Thank you, faithful God. In Jesus' name we pray. Finally, pray, God, because I'm here tonight. Oluwajo, jọ̀ọ́ gbogbo bí tá a ti ń wá mi fún ìbí Olúwa jọ̀ọ́ máa múra Gbogbo ẹni tó ń wá mi àbọ̀mọ̀pọ̀ ń wá I ah, wanted ni wá. As long as you are a prayer man as long as you have been saved, you are wanted. Lift up your voice and pray. Wherever they are looking for me, wherever they are in search of my glory, wherever they are in search of my destiny, Father Lord, let them begin to catch themselves tí wọ́n bá ń dẹ lọ́sàn-án Lord I am reporting them again on your altar let them begin to catch themselves open your mouth and begin to pray open your mouth and pray I am going to re are you reporting them open your mouth and pray and report them in this sanctuary gbogbo àwọn tó ń wá mi fún ibi tó ń wá ilé mi fún ibi tó ń wá ọkọ mi fún ibi ó yẹ máa múra yẹn. Hey máa mother yeah. Hey máa mother yeah. One ń wá bísínẹ́sì mommy. One mi you ń eh. ah just olúwa wa I want us to raise this prayer for a fellow we pray it online and God lays in my heart to also pray it let's sow that seed this woman has been trusting God for the fruit of the womb I'll tell you lórí ago lọ́sàn-án yìí they will know for twenty-one years and God just answered her and devil is threatening this pregnancy again the woman says, Mommy, I'm seeing blood. They said, "Fibroid." blood? We pray. We want to pray again. I don't know her. I've not met her. But I'm glad that we should join our faith. God wants to rescue her. That is why God has brought her in connection with this ministry. Let's lift up our voice and say, God, every forces we don't want to know where they are operating from. Every force that says this pregnancy will not stay to the end, Father, we come against them. We join our faith together. Mothers in the house, mothers on the line, open your mouth and pray. We come against every forces of hell, threatening this pregnancy again. After waiting for 21 years, we come against them. This pregnancy will surely stay. It has come. God has given it to her. It will stay till eternity. And self delivery, we decree for this woman in the name of Jesus. We come against every threatening force in the name of Jesus. We come against them. We come against them. We come against them. blood, go, baby, come. blood, go, baby, be delivered in the name of Jesus. Thank you, Lord Jesus. In Jesus' mighty name, we pray. Let's begin to thank God for this wonderful hour again. You don't know what has happened this night. You have just filled your prayer bank again. I'm waiting for withdrawal when you will need it. Celebrate Jesus that you are here tonight again. Give him praise. Give him praise for giving you a listening ear. Ọlọ́run ti ti gbọ́ ohun wa lórí yìí. Ó tún ti mú àdúrà wọ yàrá ìṣẹ̀lọ. Daddy, we thank you for this privilege. We do not take it for granted. We say thank you, Jesus. We celebrate your presence in our midst. Hallowed be your name. Thank you, Jehovah God. In Jesus' mighty name, we have prayed. Amen. Let's honor God with our offering. Online worshippers. Online worshiper, package your offering. Lift it up and begin to prophesy over it. Begin to prophesy over it. God of heaven nothing in my hand must die. This is a living seed in my hand. I am using this as a point of contact. Everything that my hand touches, let it live. I'm giving you a living seed, a living offering. Everything that you have put in my hand, Lord, let it live. None must die. In the name of Jesus. Thank you, faithful God. In Jesus' mighty name, we are prayed. Online worshipers, please follow the information on the line to honor God with your offering. All we have to say Thank you, Jesus. Unto God, all we have to say. Thank you, Jesus. Jesus. All we have to say is thank you. Thank you, thank you, thank you. What shall we say unto our God? All we have to say is thank you. what shall we say? What shall we say unto our God? All we have to say is thank you, Lord. Thank you, thank you, thank you. Thank you, Lord. All we have to say is thank you, Lord. Shall we be seated? We want to thank every one of us that were able to make tonight vigil. We surely see the impact in our lives and generations to come in the name of Jesus. Online worshiper will celebrate you. The Lord will honor you all, and it shall be well with us in Jesus' name. Please don't let us forget on Sunday, the ongoing seven prophetic Sunday for our children. 7 a.m. to 8 a.m., please. Endeavor your children are here. God commanded it, and I knew it's for some children. mothers make your children to be here and we will reap the fruit of our labours in the name of jesus. Service also starts 9 a.m. Workers 8, 8 a.m. Let all workers be here. And the Lord will bless us in Jesus' name. Also today, Saturday, is our evangelism. Please endeavor to show up. God will bless you as we are showing up in the name of Jesus. Shall we rise up as we share the grace? May the grace of our Lord Jesus Christ, the love of God, and the spirit fellowship of the Holy Spirit be with us now and forevermore. Amen. Amen. Amen in Jesus. 700 hallelujah to the Lord. Ìwọ ni òye Olúwa. Ìwọ ni òye láti gbọ́ gbogbogbò nítorí ẹ̀yin ni ó dáa. ohun gbogbo olúwa ìwọ ni ó yẹ fi ọ́ wé ta ló lè bá ọ dọ́gba ọlọ́run tó jọlọ ń pọ̀ ta fi ọ́ ọlọ́run tó jọ lọ́run lọ tàlàbà fi ọwé ẹ̀yin ni bàbá tó tó bàbá ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ ẹ̀yin ni bàbá tó tó bàbá ẹ̀yin ni bàbá. ó you, bàbá lọ. Ancient <clears throat> of days, as old as you are, as old as you are, you will never change. Ancient of days, as old as you are. As old as you are, you will never change. Ancient of days, as old as you are, as old as you are, you will never change. Ancient of days as old as you are, as old as you are, you will never change. Emma Dupelo. Baba, Baba mi, Bamo wa na ye. Baba, Baba me. bá mo wà láyé o òkú mi kò lè yìn o òkú o bàbá. Bàbá gbọ́ pẹ́ mi, bá mo wà láàyè, òkú mi, káyára bàkóso, kó lẹ́yìn, ọ̀ọ́ òkú mi, kó lẹ́yìn, ọ̀ọ́ bàbá ẹ̀yin ni bàbá tó tó bàbá ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ ẹ̀yin ni bàbá tó tó bàbá ni bàbá tó ju bàbá lọ. ayele bàbá tó tó bàbá ẹ máa ṣíà ẹ̀yin ni bàbá tó bàbá lọ gbogbo ènìyàn ẹ pe orúkọ Jésù kó tó di pé màmá gbà láàárọ̀ yìí wà ní Olúwa pín ire kàn mí lálẹ́ yìí bó o ti ṣe máa ń pín ire kan àwọn kan bó o ti ṣe máa ń ọlọ́mà ìka sí bẹ́ẹ̀lì àdàkà ìkàtàkà pọ́tẹ kẹkẹkàtà ìka súnẹ pẹ́ẹ́dẹ́kẹ sí kàtà ìka sídà ìlí ka onímọ̀ kásá ìdàkà onímọ̀. ka pé jésù ọlọ́run bó ti máa ń pínre kan àwọn kan olúwa pínre kan mi lára bó ti ṣe máa ń pínre kan àwọn kan ọlọ́run pínre kan mi lára yìí ẹ pé jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ ó yá ilé mọ́kọ́ sẹ́dẹ̀ yẹ kẹtẹ́lẹ́ bá kásátà lè mọ̀ olúwa pìkà mi bó o ti ṣe máa ń pínrẹ kan àwọn ènìyàn ọlọ́run pìkà mi lálẹ́ olúwa pìkà mi olúwa pìkà mi bó o ti ṣe máa ń pínrẹ kan àwọn ènìyàn ọlọ́run pìkà mi lálẹ́ olúwa pìkà mi olúwa pìkà mi olúwa pìkà mi olúwa pìkà mi olúwa pìkà mi olúwa pìkà mi olúwa pìkà mi.

àdúrà ló lè ṣe o gbogbo ohun tó dorí kodo àdúrà ló lè gbèrò àdúrà ló lè túnṣe àdúrà ló lè ṣe kò dára mọ́mí ẹ pé orúkọ Jésù bí tẹ́ dé yìí yéli amakuri mazanda yakata Elia makunde limo zundo ya teke prakasa. Elia makunde limo gozotori. Ẹ pe orúkọ Jésù mi jáde yìí. Ẹ fi gbogbo agbára yìí pé Olúwa màkílímọ̀ kò sóhun torí màkàbà. Gbogbo ohun tó máa ń gbarí àdúrà ọdọọdún ojoojúmọ́ lọ́wọ́ mi. Olúwa jẹ́ ẹlòmíì mà ìkéde kabarima ìnẹ́mọ̀ kùsùkẹ̀tẹ̀rìmà gbogbo ohun tó máa ń parí ọdọọdún lọ́wọ́ mi olùwàjẹ́ ó gbiná sọ̀nà gbogbo ohun tó máa ń parí ọdọọdún sọ̀nà gbogbo ohun tó máa ń parí ọdọọdún sọ̀nà olùwàjẹ́ ó gbiná dànù olùwàjẹ́ ó gbiná dànù olùwàjẹ́ ó gbiná dànù olùwàjẹ́ ó gbiná sọ̀nà ẹ pariwo ẹ sọ bí àdúrà bẹ́ẹ̀ ọjà ọjà ọjà ọjà ọjà elia makunde rí magazata gbogbo ohun tó máa ń gbárí ọdọọdún sọnù olúwàjẹ́ ó gbiná sọnù lọ́wọ́ mi olúwàjẹ́ ó gbiná sọnù lọ́wọ́ mi gbogbo ohun tó máa ń gbárí ọdọọdún sọnù gbogbo ohun tó máa ń gbárí àdúrà sọnù màmá yẹ pé àwọn èèyàn wọlé lè ká búrí ànàká ilé màkúrí màsátàríà ohunkóhun tó ń bẹ lára mi tó lè máa gbárí àti ẹ̀rí àdúrà náà wà ní lórúkọ Jésù ẹgbinná ẹgbinná ẹgbinná ohun gbogbo tó ń gba ire ọdọọdún tó ń gbàdúrà ọdọọdún lórúkọ Jésù ẹ̀gbin náà sàn ẹ̀gbin náà nínú ayé mi ẹ̀gbin náà lè mọ̀ sọ̀tọ́ rí bàkà maori kẹsíndé yẹ kẹtọ́rí àmàkàsà èmi mọ̀ sọ̀tọ́ rí àmàkàbí lẹ́mọ̀ kú sọ̀tọ́ rí ohun gbogbo tó ń gbàrí ọdọọdún sọnù lọ́wọ́ mi lórúkọ Jésù ó yẹ ẹ̀gbin náà ó yẹ ẹ̀gbin náà ó yẹ ẹ̀gbin náà ó yẹ ẹ̀gbin náà ó yẹ ẹ̀gbin náà ó yẹ ẹ̀gbin náà ohun tó ń gbàrí ọdọọdún sọnù lọ́wọ́ mi ó yẹ gbiná sọnù ó yẹ gbiná sọnù ó yẹ gbiná sọnù ó yẹ gbiná sọnù ó yẹ gbiná sọnù ohun tó ń gbárí ọdọọdún sọnù lọ́wọ́ mi ó yẹ gbiná dà hailima kulimo zeteria yelimo sunde yeketekeba mo kedeke bulima zata rande mokulima gazetelimo gozodo redimo zunde yeketelia makulima zendaria ohun tó ń gbárí ọdọọdún sọnù ó yẹ gbiná sọnà ó yẹ gbiná sọnà ó yẹ gbiná sọnà ó yẹ gbiná sọnà ó yẹ gbiná sọnà ohun tó ń gbari ọdọọdún sọnà ó yẹ gbiná sọnà lọ́wọ́ mi ohun tó ń ba àdúrà mi jẹ́ màmá yìí jọ ń gbàdúrà wọ́n fi ẹ́ ṣe yẹ̀yẹ̀ wọ́n ní kẹ́mi o tún ti bọ́ sórí àgọ́ wọ́n ní mo dúpẹ́ o tún ti bọ́ sórí àgọ́ ìlímọ̀sọ̀tòríà wọ́n ní lágbájá o tún ti bọ́ sórí àgọ́ tàmẹ̀dùn tún ti gbọ́ sórí ago? tó ò níṣẹ́ lé ọlọ́run káyé má bàa sọ pé ṣé mi ò níṣẹ́ mọ́mí ẹ pé jésù mọ́mí ẹ pé jésù ẹ fi tara pé ohun tó máa ń gba ayé ọdọọdún sọ̀nà ó yẹ gbiná dànù ó yẹ gbiná dànù ó yẹ gbiná dànù ó yẹ gbiná dànù ohun tó máa ń gba ayé ọdọọdún sọ̀nà ó yẹ gbiná dànù lára ó yẹ gbiná ó yẹ gbiná ó yẹ gbiná ó yẹ gbiná ohun tó ń gbari ọdọọdún sọnà lọ́wọ́ mi ẹ gbàdúrà olúwa ti jáde olúwa ti jáde olúwa ti jáde olúwa ti jáde olúwa ti jáde ohun tó ń gbari ọdọọdún sọnà olúwa ti jáde olúwa ti jáde olúwa ti jáde olúwa ti jáde ohun tó gbari ọdọọdún sọnà lọ́wọ́ mi olúwa ti jáde olúwa ti jáde olúwa ti jáde Jésù olúwa wa ẹ sáré gbàdúrà ẹ̀mí abárẹjẹ́ ó yá jáde lára àwọn ẹ̀mí kan wà ire ló máa ń bàjẹ́ ẹ̀mí aba ire jẹ́ wà ló yá bọ́ sọnù lára ẹ̀mí abárẹjẹ́ ó yá bọ́ sọnù ẹ̀mí aba ire jẹ́ ó yá bọ́ sọnù ó yá bọ́ sọnù ó yá bọ́ sọnù ẹ pariwo ẹ sọ di àdúrà bẹ́ẹ̀ ó yá ó yá ó yá ó yá ó yá.

ẹ̀mí amúre bọ̀ ẹ̀mí amúre bọ̀ ẹ̀mí amúre bọ̀ ẹ̀mí amúre bọ̀ ẹ̀mí amúre bọ̀ Jésù Olúwa wa wà wá gbé orúkọ Jésù gbogbo ògbó tí a gbé pamọ́ lábẹ́ ìdájọ́ mo fẹ́ kó pé o gbogbo ògbó tá a gbé pamọ́ lábẹ́ ìdájọ́ ẹ gbàdúrà gbogbo ògo tá a gbé pamọ́ lábẹ́ ìdájọ́ gbogbo ògo tá a gbé pamọ́ lábẹ́ ìdájọ́ olúwa gbà padà fún mi ìtumọ̀ ni pé ìwọ ló ní ògo yẹn ṣùgbọ́n wọ́n wá ṣe ìdájọ́ pé ẹ má jẹ́ kó tẹ̀ lọ́wọ́ ìwọ ló ní ayọ̀ yẹn wọ́n wá ṣe ìdájọ́ pé àníjẹ́ orí lò ìyẹn nìtumọ̀ gbogbo ògo tó ń bẹ lábẹ́ ìdájọ́ ìwọ ló ní ògo yẹn ìdí nìyẹn gbogbo ìgbà tó bá lọ sọ́dọ̀ wòlíì gbogbo ìgbà tó bá lọ sọ́dọ̀ pásítọ̀ wọ́n sọ fún ẹ pé ológo ṣùgbọ́n o ò rí gbogbo yẹn wá sí ìmúṣẹ wọ́n sọ fún ẹ pé ológo o ò rí gbogbo yẹn wá sí ìmúṣẹ mo fẹ́ kó o pe orúkọ Jésù níbi tẹ́ ẹ dé yẹn mo fẹ́ kó o pè pẹ̀lú agbára wàá fi gbogbo agbára rẹ pé ọlọ́run má jẹ̀mú gbogbo ògo mi wọ́n tó wà lábẹ́ ìdájọ́ ẹnikẹ́ni wọ́n gbé sábẹ́ ìdájọ́ pé òní dìde wọ́n gbé sábẹ́ ìdájọ́ pé ọ̀nà rẹ òní dà wọ́n gbé sábẹ́ ìdájọ́ pé òní ní testimony <coughs> màmá yìí mo fẹ́ kó gbà á gbogbo ògo tá gbogbo ògo mi tá gbé sábẹ́ ìdájọ́ ẹnikẹ́ni wàá pe orúkọ Jésù pẹ̀lú iná ògo tá a gbé sábẹ́ ìdájọ́ ẹnikẹ́ni wàá pè dáadáa ògo ògo tá a gbé sí abẹ́ ìdájọ́ ẹnikẹ́ni ire mi tá a gbé sábẹ́ ìdájọ́ kò ṣe mambrosite ke paria kapali ke zendeya kasia inde brozu aida kapoli kasaida kapa ire meta gbé sábẹ́ ìdájọ́ ẹnikẹ́ni ògo meta gbé sábẹ́ ìdájọ́ ẹnikẹ́ni ọlá meta gbé sábẹ́ ìdájọ́ ẹnikẹ́ni Jésù gbà wá pé orúkọ Jésù Olúwa gbà fún Olúwa gbà fún Olúwa gbà fún mi. ògo mi tó ń bẹ lábẹ́ ìdájọ́ ẹnikẹ́ni ayọ̀ mi tó ń bẹ lábẹ́ ìdájọ́ ẹnikẹ́ni wà ní ẹ̀mí mímọ́ ó yẹ gbà ó yẹ gbà ó yẹ gbà ó yẹ gbà fún mi ẹ pariwo ẹ sọ di àdúrà bẹ́ẹ̀ ó yẹ ó yẹ ó yẹ ẹ gbàdúrà ẹ gbàdúrà ògo mi tó ń bẹ lábẹ́ ìdájọ́ ẹnikẹ́ni ògo mi lábẹ́ ìdájọ́ ẹnikẹ́ni limo sotori amagaba jésù olúwa wa wà pé orúkọ jésù mi tó dé abẹ́ ìdájọ́ wo lohun tí mo fẹ́ wà olúwa bá mi pè jáde abẹ́ ìdájọ́ wo lohun tí mo fẹ́ wà wà ní olúwa bá mi pè jáde abẹ́ ìdájọ́ wo ní ohun tí mo fẹ́ wà olúwa bá mi gbé jáde wàá pe orúkọ jésù abẹ́ ìdájọ́ wo lohun tí mo fẹ́ wà ọlọ́run pè jáde olúwa pè jáde olúwa pè jáde olúwa pè jáde olúwa pè jáde ẹ pariwo ẹ sọ di àdúrà bẹ́ẹ̀ ah. eli amakule moskutu ira makuske teli amakasata lembra da kabali kezoto koprile kebaka ira magabala basoto le keke bosoto ya inde broko zoto libre kezata libroko zoto ya eli amakunde limo zoto ya bagabala elimo zoto ya bagazende yeketeli ya bagabala leketori bregezotoria makazatari bakaba elia makanderi mokozotoria bakazatari ba elia makuri mazende yeketelia bakazatari bakaba labire mokozuteli brokozotoria bakazatara elimo zute libro ba jésù olúwa wa wàá pe orúkọ jésù látòní lọ olúwa jẹ́ ń jẹ́ ọlá má jẹ̀mú àdúrà bí àwọn tí mo ti gbà mọ́mí ẹ̀jọ̀ ẹ̀ gbà ẹnìkan pè mí láti nàìjíríà ó ní bàbá àwọn ará ìwọlẹ̀ yìí kàn gba àdúrà èmi náà wá ní ọlọ́run jẹ́ kí ayé rí èsì àdúrà wọn lára jẹ́ kí wọ́n rí èsì àdúrà lára jẹ́ kí wọ́n rí èsì àdúrà lára wọn kí wọ́n rí èsì àdúrà lára wọn kí wọ́n rí èsì àdúrà wá wá pe orúkọ jésù jẹ́ kí n jẹ ọlá má mo fẹ́ kó pé o jẹ ọlá má ọlọ́run tó bá àwọn aládùúgbò ọlá má tó bá àwọn olúwa jẹ́ kí n lónìí ọlá má ọlọ́run tó bá àwọn olúwa jẹ́ lónìí jẹ́ jẹ ọlá má tó bá àwọn jẹ́ kí n jẹ ọlá tó bá jẹ́ kí n jẹ tó bá wọn aládùúwà dà jẹ́ kí n jẹ ọlá tó bá àwọn olúwa jẹ́ kí n jésù ẹ sọ àdúrà bẹ́ẹ̀ ní máa jẹ́ kí rí ọ nínú ayé mi jẹ́ kí rí ọ. nínú ayé mi àwọn tó ti rí ọ ayé wọn yí padà àwọn tó ti rí ọ ilé wọn yí padà jẹ́ kí n rí ọ nínú ayé mi ẹ gbàdúrà ọlọ́run má jẹ̀mọ́ ọlọ́run má jẹ̀mọ́ ọlọ́run má jẹ̀mọ́ ọlọ́run má jẹ̀mọ́.

olùwàjẹ ìjọlá rẹ ọlá májẹmọ tó bá àwọn tó ń gbàdúrà dà olùwàjẹ ìjẹ ọlá rẹ ọlá májẹmọ tí àwọn aládùúgbà máa ń jẹ rọlí amakari ni mọkùnrin máa sàtàlẹ ríndé mọkùnrin máa jésù wàá pe orúkọ jésù ibikíbi tí èṣù dúró sí dèmí ibikíbi ọlọ́run tí èṣù dúró sí dèmí olúwa ibikíbi tí èṣù dúró sí dèmẹ́ olúwa lẹ́ẹ̀dánù e ẹ pariwo ẹ sọ di àdúrà bẹ́ẹ̀ jẹ́ kí n rí ọ nínú ayé mi jẹ́ kí n rí ọ nínú ayé mi àwọn tó ti rí ọ ayé wọn yí padà àwọn tó ti rí ọ ilé wọn yí padà jẹ́ kí n rí ọ nínú ayé mi ẹ jésù olúwa wa wá wá pé orúkọ jésù wáyé kàbàlà bàbà olúwa gbogbo ìjọba àdá mẹ́ta àti gbé lọ gbogbo ìjọba àlá mẹ́ta àti jí lọ olúwa dábàá gbogbo ìjọba àlá mẹ́ta àti jí lọ olúwa dá ìjọba yẹn padà. gbogbo ìjọba àlátà ti jí lọ. wàá pe orúkọ jésù olúwa dá ìjọba yẹn padà. gbogbo ìjọba àlátà ti jí lọ. olúwa dá padà. olúwa dá padà. olúwa dá padà. ẹ pariwo ẹ sọ di àdúrà bẹ́ẹ̀ eh, yọyọyọyọyọ eli amakuri magazada limbrokozunde yeketa akabaria gbogbo ìjọba àlàtà àti jìnnà olúwa dá padà olúwa dá padà olúwa dá padà olúwa ọmọ aládé Jésù tó rìn lórí omi gbogbo agbára lókè nílẹ̀ tìrẹ ni Jésù wá jẹ́wọ́ ara rẹ̀ ọmọ aládé adáfíà Jésù tó rìn lórí omi gbogbo agbára lókè nílẹ̀ tìrẹ ni Jésù wá jẹ́rìí ara rẹ̀ Jésù wá jẹ́rìí ara rẹ̀. jésù wá jẹ́rìí ara rẹ ọmọ aládé aláfíà ọlọ́run tó rìn lómi omi gbogbo agbára lókè nílẹ̀ tìrẹ ni jésù wá jẹ́wọ́ ara rẹ ọmọ aládé aláfíà jésù tó rìn lórí omi. Gbogbo agbára lókè nílẹ̀ tìrẹ ni. Yéésù wá jẹ́rìí ara rẹ̀. Ọmọ aládé aláfíà. Jésù tó lórí omi. Gbogbo agbára lókè nílẹ̀ tìrẹ ni. Jésù wá jẹ́rìí ara rẹ Ọmọ aládé aláfíà. Jésù tó rìn lórí omi. Gbogbo agbára lókè nílẹ̀ tìrẹ ni. Jésù wá jẹ́rìí ara rẹ Ẹ pe orúkọ Jésù. ibikíbi tí ogun èṣù dúró sí wà ní olúwa bá mi lé e dà ibikíbi tí ogun èṣù dúró sí olúwa bá mi fi àánú lé e dà ibikíbi tí ogun èṣù dúró sí máa ń kà síra ẹgbà èṣù lè dúró sórí márèjì èṣù lè dúró sórí ìgbéyàwó rẹ èṣù lè dúró sórí àti níwèé gbèlú ẹ èṣù lè dúró sórí ọmọ rẹ èṣù lè dúró díẹ̀ nínú àlá èṣù lè dúró díẹ̀ níbi gbogbo ẹ pe orúkọ Jésù níbi tí ẹ dé yẹn ibikíbi tí èṣù dúró sí lórí ayé mi wàá pe orúkọ Jésù ibikíbi tí èṣù dúró sí ọlọ́run májẹ̀mú Olúwa lè dà ibikíbi tẹ̀ṣù dúró sí lórí ayé wàá ní Olúwa lè dà ibikíbi tó dúró sí lórí ọ̀rọ̀ mi Olúwa lè dà Olúwa lè dà Olúwa lè Olúwa lè ibikíbi tí èṣù dúró sí. Si lórí ọ̀rọ̀ mi wàá pe orúkọ Jésù ọlọ́run tó dá ayé àti ọ̀run ọlọ́run tó dá òkè àti ilẹ̀ ibikíbi tẹ̀sù dúró sí lórí ọ̀rọ̀ mi olúwa lè dànù olúwa lè dànù olúwa lè dànù olúwa lè dànù olúwa lè dànù olúwa lè dànù ẹ pariwo ẹ sọ di àdúrà bẹ́ẹ̀ ọmọ aládé aláfíà. Jésù tó rìn lórí omi. Gbogbo agbára lókè nílẹ̀ tìrẹ ni. Jésù wá jẹ́rìí ara rẹ̀. Ọmọ aládé aláfíà. Jésù tó rìn lórí omi. Gbogbo agbára lókè nílẹ̀ tìrẹ ni. Jésù wá jẹ́rìí ara rẹ̀. Ọmọ aládé aláfíà. elia sakaba jésù tó lórí omi gbogbo agbára lókè nílẹ̀ tìrẹ ni jésù wá jẹ́ ẹ̀rí ara rẹ ọmọ aládé aláfíà jésù tó rìn lórí omi gbogbo agbára lókè nílẹ̀ tìrẹ ni jésù wá jẹ́ ẹ̀rí ara rẹ olúwa wa wàá wá pe orúkọ jésù ìjọba ògo àgbà ẹlẹ àkàsà olúwa ní kí n padà olúwa ni wọ́n jókòó sílé ọmọ ẹnìkan olúwa ni wọ́n jókòó sílé ọmọ ẹnìkan olúwa ni wọ́n jókòó sórí ayọ̀ ẹnìkan olúwa ni wọ́n jókòó sórí ayọ̀ ẹnìkan ààyè ni mo kò sótórí ibà ẹ pe orúkọ jésù ibikíbi tí òkùnkùn jókòó sí lórí ayé ibikíbi mọ́mí mo fẹ́ kó gbà tí ọ̀tá jókòó sí lórí ayé mi ó lè jẹ́ lórí àgọ́ ara iná jókòó sí wọ́n á ní máa nọ́ọ̀sì diabetes máa nọ́ọ̀sì high blood pressure máa nọ́ọ̀sì low blood pressure máa nọ́ọ̀sì eliasai kasida manderika saida kakulike saida kapulike sekata kaproketeke pokopa rika kakaproketeke keke topratike ke kuprateke takapai kasida reke kupra ikalaka ulibasida ọmọ aládé aláfíà jésù tọrin lórí omi gbogbo agbára nílẹ̀ lókè tìrẹ ni. Jésù wá jẹ́rìí ara rẹ Ọmọ aládé aláfíà. Jésù tó rìn lórí omi. Gbogbo agbára lókè nílẹ̀ tìrẹ ni. Jésù wá jẹ́rìí ara rẹ̀. <coughs> Ẹ orúkọ Jésù. mọ́mí ẹ gbà ibikíbi tí ọ̀tá jókòó sí mọ́mí ó lè jórí ìrònú ẹ ló jókòó sí a ní kó máa ronú pé kò ní ṣeé ṣe mo gbàdúrà fún ìwọ tó lè ṣàmì ìwọ tó lè ṣàmì mo gbàdúrà fún ibikíbi téṣù dúró sí ohunkóhun téṣù ní kò ní ṣeé ṣe mo fẹ́ kó ṣàmì dáadáa má bínú. Oh my God. Mo fẹ́ kó gbá dáadáa màmá tí màá sọ kó pẹ̀lú àbákà bàbá. Mo fẹ́ kó gbàdúrà yìí. Olúwa ní pé kí n má kúrò níbi àdúrà yẹn. Ẹ pe orúkọ Jésù. Ibikíbi. tí èṣù dúró sí. lórí ọ̀rọ̀ ó lè dórí ìgbéyàwó ẹ lójókòó sí olúwa ní mi ò tún gbọ́dọ̀ kúrò ń bẹ ẹnlẹmà kò ṣètẹ kàkà lẹmbra kò dẹkẹ sàkàkà ẹnde brada bá kó ṣe rí bá ike balimo gozo dórí bá. elia makunde kebari ya kasa ẹ pe orúkọ jésù ibikíbi tí ọ̀tá dúró sí lórí ọ̀rọ̀ mi mo fẹ́ kó pe o ibikíbi tí èṣù dúró sí lórí ọrọ mi. wa ní ọlọ́run má jẹ̀mú o. ibikíbi tí ọ̀tá dúró sí lórí ọ̀rọ̀ mi wò ẹyin ní mò ń sun torí màkà. wàá pé ibikíbi tí ọ̀tá dúró sí lórí ọ̀rọ̀ mi ó lè jórí ìgbéyàwó ẹ lójókòó sí ó lò dórí àwọn ọmọ ẹ lójókòó sí ó lò dórí iṣẹ́ rẹ lójókòó sí ó lè dórí ògo rẹ lójókòó sí wàá pé ibikíbi tí èṣù dúró sí lórí àwọn ọmọ ibikíbi o oh, yóò dáa fún ẹ Adésànyà thank you for yesterday gbogbo ẹ̀yin tẹ́ náwó sí wọn lánàá ibi àròsàn alẹ́kùn nípa yín lórúkọ Jésù on behalf of my family we want to say very big thank you for the gift you gave to us yesterday lórúkọ Jésù wọn dá fún ẹ ọtọ́lọ́run bá fi sí lọ́kàn tó bá ti ṣe náà every on the fifteen la máa ń tọ́jú ìdílé ìránṣẹ́ Ọlọ́run lórí òkè every on the fifteen every on the fifteen every on the fifteen every on the fifteen every on the fifteen. every activity, every activity, every activity.